الأولياء تنزل لبركة ذكر الأولياء تنزل لبركة ذكر الأولياء تنزل لبركة ذكر الأولياء تنزل لبركة ذكر الأولياء تنزل لبركة zikiru lauliyayi tunzilu libarakata zikiru lauliyayi tunzilu libarakata zikiru lauliyayi tunzilu libarakata zikiru lauliyayi mɔbɛbɛlu ta tɔgɔ fɔ o tunzilu oleye lajili kẹla libarakata oleye lajili kẹla libarakata. laola ni kibiri sọgọma yasọmọ b'alu tọ fọ yamọba b'alu tọ fọ tunzilu oleye lajili kẹla libarakata ne wawla ko ban la lajili kɛla libarakata bi namu an bɛ wabɔ bi jale namu wɔn ye tɔgɔ man wɔ namu anw jigi bɔ a k'i ye anw jigi an bɛ den dɔ lu fɛ ye nalemu anasa seselule namu ka bɔ tolue namu wɔn ye timi namu anw an si teliye la Namu bɛ wɛrɛ tɛ wuli la namu kɔntan luma kɔntan luma anw anw sigi namu ka te wuli namu se kɛ waase waati mɛn nɔ na fajesi o ye fajesi la waati mɛn nɔ bɔkɛ sigibɔ ko ko olu ɔ balo olu balo ka olu ka tɔmɔ ba ko ko olu ɔ balo ka olu ka balo waa taga se ma waati mɛn nɔ. angatwa mwabato fo laulia tunzilu libarakata angatwa mwabaya bebe ya fo laulia tunzilu libarakata jama katwa mwabalu to fanya na kwa kwa wazikiru laulia tunzilu libarakata zikiru lawuliya ye tonzilu libara. n'i ka mɔɔ ɲɔɔlu tɔgɔ fɔ a tɔgɔ fɔ gbaza hɔn tonzilu koleye lajigilikɛla libarakata wọn la ko ban la lajigilikɛla libarakata. an n'o y'a mɛ sɔmɔba tɔgɔ fɔ la waati mɛn nɔ ka taa se gali la àwọn bíi tigabaalu ɲinan a ye na an n'o ta da jɔn de la mangoni buwake kole bɛlɛ kɛmɛ se yin ma ramajiden fila ye. ko b'a ye ramajida tɔgɔ fɔ kɔ. ramajida tɔgɔ fɔ kɔ. anw bɛ tɔnba tɔgɔ fɔla waati mɛn nɔ. àwọn ta denkɛ fila ye. kuba olu kɔndɔ ma otomatikema. namu kɔngɔ ka di la alo wa na bi ɛ buwakiya de a ma tigi jigin a bɛ lu ma. namu bɔn ko tɔ kojugu le Namu. ke fila o kan n'o sala. namu adiɲɛ mɔduba ni sɛnu. an do ko lɔgɔ lahu akibaru ma anu wa wɛ balo lugu kɛlɛ namu lauliyai tuzilu libarakata ẹmẹfọlá kwaya lunyana ŋo widile dama ikirila o la sọma yafọ ramanje ramanje ramanje olama yena wẹsọrọ barakata tuzilu libarakata. zukiru. لأوليائي تنزل لبركة ذكر لأوليائي تنزل لبركة أدنى نفروتي نمو وجلو نمو لوني بابا بالو kiwuru sɔgɔma k'olu guya histoire la tiɲɛ ka balo kɛ olu kan ka balo kɛ olu kan. Ah, odo ese fɔla odo ese kɛla nkɔ fa ah, fa mɔgɔ la histoire kɛra de lɛ tubabu lu wa ŋun fa lɛ an ye dogoli ya histoire lɔ an k'u bɛnbɛn lu ya histoire o an tɛ o lɔ i ka de Gaulle tɔgɔ fɔ aa i ko ne na diplôme de sɔrɔ n'o tɛ ala ɲɛma tɛ na jigin dɛ.

barakata tunzilu libarakata. ayanza majua ula angota mangone alasha noya barakata tunzilu libarakata.